alhamdulilayi wa kaba sọmọ salatu wa salamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba tí ó ṣe síyàmù tí òní ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa òní tí òní tí a mọ̀ sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù ramadan kájẹ́ ni tí yóò gbìyànjú kí a fi ara balẹ̀ kí a jẹ àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan nínú ètò yìí ètò wa hudan wa bushra eléyìí tí yóò mọ̀ wáyé láti ẹnu àwọn olùmọ̀ wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center eléyìí tí ó wà ní Ògbómọ̀ṣọ́ bíbá àwọn náà ni dókítà wa dr sharafdin gbadebo rọjí wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ náà kí ọlọ́ba àlekẹ́lá kí ó bá wa ṣe ní ìrọ̀rùn fún wọn. àmín. wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa alihi wa sahbihi wa fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.

iṣẹ́ wọn tẹ̀wọ̀n iṣẹ́ rẹ̀ wọn tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n ó sì ń bẹ nínú wa àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá gbé iṣẹ́ tiwọn lórí òṣùwọ̀n fífúyẹ́ ni ó fúyẹ́ kọ́lọ́mù mọ́sá wa bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nínú suratul a'raf àyà kẹjọ sí àyà kẹsàn-án ó ní wal waznu yawma idhinil haqq faman thaqulat mawazinuhu fa ulaika humul muflihun waman khaffat mawazinuhu فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ọlọ́wọ́n bá ní òṣùwọ̀n eléyìí tí ọlọ́wọ́n bá tí ó fi wọn àwọn ṣẹ́ wa lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà òdodo ni o àti pé ẹnikẹ́ni nínú wa tí òṣùwọ̀n ṣẹ́ tiẹ̀ tó bá fi lè tẹ̀wọ̀n tó wúwo àwọn ni wọ́n jẹ́ olóríire yàtọ̀ sí àwọn ẹni tó ṣe pé òṣùwọ̀n ṣẹ́ tí wọ́n fúyẹ́ àwọn eléyìí ni wọ́n jẹ́ ẹni tó ṣòfò ara wọn àwọn pàdánù ẹ̀mí wọn nìyẹn látàrí bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó ṣàìgbàgbọ́ sáwọn ayé ọlọ́run ọba nílé ayé torí ẹ̀jẹ̀ máa lọ la gbọ́ yìí bọ́lọ́run ọba yóò ṣe ìṣirò yàtọ̀ sí pé yóò ṣe ìṣirò yóò fún kálukú níwèé iṣẹ́ rẹ̀ yàtọ̀ sí léyìí wọ́n wọn iṣẹ́ wa lórí òṣùwọ̀n ǹjẹ́ àwọn iṣẹ́ rí wa báwo la ṣe rò pé wọ́n tẹ̀wọ̀n tó lẹ́gbẹ̀ẹ́ àwọn iṣẹ́ bí wa níta sì gbà lérò pẹ̀lú òṣùwọ̀n òun náà ní pé ìṣedọ́gba léyìí tó ṣe wípé kò sí ìṣedọ́gba eléyìí tá a lè fi wé òní tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ọlọ́run ní sábò síṣẹ́ nìkan ní ti kálukú bá ṣe òun náà ní ọgbà nínú tí ó tún ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam eléyìí tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ní as-sirat wal-mururu afárá eléyìí tó ṣe kórí iná jahannam ló wà àti ríré kọjá lórí ẹ̀ a gbọ́dọ̀ ní ìgbàgbọ́sẹ̀ lẹ́yìn ǹjẹ́ ọjọ́ mọ̀ pé nu tí ó ṣẹlẹ̀ ńjọ́ gbẹ̀ndẹ̀ òun náà ni ọ̀rọ̀ rírí kọjá lórí afárá eléyìí tí ń bẹ lórí iná jahannam afárá yìí orí rẹ̀ náà làwọn ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn orí rẹ̀ náà ni wọ́n tọ̀ orí rẹ̀ ni wọ́n tọ̀ kọjá ibẹ̀ ni ọmọ àlìjáná gbà kó tó di kó dé àlìjáná orí rẹ̀ náà sì ni ọmọ aná ńlò náà gbà tí ó fi ré bọ́ sínú náà afárá yìí báyìí táwa ń sọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ afárá tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ yáyàn lẹ́nu púpọ̀ nítorí pé àdìsí ròyìn rẹ̀ ó ní afárá yìí ọwẹ́ ju gàgà ẹran ẹyọ kan lọ ó sì wàá mú bérebére ó ju ìdà lọ àti wípé ó gbóná yóò gbóná gidigidi lẹ́sẹ̀ gbogbo ẹni tí bá ń kọjá lórí ẹ̀ gbígbóná yìí ó ju tògúnná lọ àti pé àwọn arin tá a máa fi gányàmù wọ́n ń bẹ ní àyíká afárá yìí tó ti pé àwọn èèyàn máa kọjá lórí afárá yìí ló di wọn bá wọn ṣe wọn bá ti ṣe rí bí sẹ́ẹ̀rì rẹ bá ti ṣe tẹ̀ wọn sí bẹ́ẹ̀ ló tètè rọ́nà lọ lórí afárá ọ̀ ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó yẹ kí wọ́n kọjá lórí afárá àfi bí ìgbà tí ètí máa ṣẹ́ ó sì ń bẹ nínú wọn àwọn tí ó rí kọjá lórí rẹ̀ lẹ́ẹ̀kan náà bí ìgbà tí iji tó ní agbára ń jà ó sì ń bẹ nínú wa ẹni tó gbé ọkọjá lórí rẹ bí ìgbà tí ẹṣin tó mèrè ṣáájú tó sáré kọjá nígbà tó ṣe pé ó ń bẹ nínú ẹni tó ó dàbí ẹni tó sáré kọjá ó sì ń bẹ nínú ẹni tó ìrìn rìn kọjá lórí ẹ̀ ó sì ń bẹ nínú ẹni tó òun ni ó ń bẹ nínú ẹni tó ṣe pé kọjá lórí afárá yìí àwọn ẹni tó jẹ́ pé ọlọ́run ọbọ̀ dá wọn ọmọ anáná lọ́lọ́run ṣe wọ́n ǹjẹ́ ọmọ pàtórí afárá yìí tó yẹ pé ìsàlẹ̀ rẹ̀ náà iná lọ́wọ́ àti bẹ̀ làwọn ò ti máa bára wọn pa àwọn yìí bọ́ sínú náà ọlọ́run má gbogbo anábì kọ̀ọ̀kan nínú àwọn anábì ọlọ́run àwọn ó dúró lódì kejì afárá ní nínú àwọn ọmọlẹ́yìn wọn tó bá ti tẹ afárá yìí tí wọ́n ń wọ́n máa ṣe ládùúgbà pé allahumma sallim sallim ọlọ́run là ọlọ́run kò báyìí ni àwọn ànábì wọn máa ṣe àdúrà ẹnu àwọn onímọ̀ lórí wípé afárá yìí o àti kó rí jahannama lọ́wọ́ o àti pé afárá yìí ó mú ojú ìdá lọ ó sì wẹ́ ojú lọ àwọn ẹni tó tako eléyìí àwọn tako ìlànà eléyìí tí alukur'an àti sunna tọ́ka sí gẹ́gẹ́ bá a ti ṣe rí alqadi abdul-jabbar al-mu'tazili ọ̀kan nínú àwọn tó ṣìnà nínú àwọn mu'tazila àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tako sirat wípé kò rí bẹ́ẹ̀ tọ́ àwọn eléyìí báyìí wọ́n padà rí ńgbọ̀ bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama torí ẹ̀ bóòlù láti ṣe wá rọ́nà kọjá. lórí afárá yìí tó bá dijọ́ gbẹ̀ndà alqiyama àfi kémi pẹ̀lú rẹ̀ ká mójútó ṣe ọwọ́ wa ká mójútó ṣe wa nítorí pé téèyàn bá jẹ́ mùsùlùmí tí sì ń sin nàbì ti dáadáa ara rẹ̀ ó ti àti rọ́nà lọ ara rẹ̀ ó ti àti sòrìrì tó bá di lọ́la gbogbo ewu eléyìí tó ṣe nígbà tó ṣe pé ìsìláàmù ló ń ṣe tànàbí Muhammad sallallahu alayhi wa sallam ló ń tẹ̀lé torí ẹ̀ kó o rí pọ́ kápá kó o rí pọ́ mójútó ìsìláàmù rẹ yẹn kó o rí pọ́ òkú kúrò láyé yìí àfi pé ó jẹ́ mùsùlùmí tìbọ́lọ̀ ń sọ pé ayọ̀ alladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ọlọ́ọ̀ni àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo pé kẹ́ ẹ páyọ̀ ọlọ́wọ́n bá nípa apá pípáyà rẹ̀ ẹ sì má ṣe gbà láti kú àyàfi pẹ̀lú pé ẹ jẹ́ mùsùlùmí ẹ má gbà láti kú àyàfi nípò pé ẹ jẹ́ mùsùlùmí torí ẹ àti jẹ́ mùsùlùmí lónìí oore ńlá lọ́lọ́run ṣe wá ṣùgbọ́n báwo láṣẹ wá mójútó tí islam wa tó fi bá wa kalẹ̀ tá a fi jẹ́ mùsùlùmí kúrò láyé lọ́jọ́ tá a bá kú eléyìí ibi tí iṣẹ́ ńlá wà nù bàbá ti bí ọ ní mùsùlùmí ìyá ti bí ọ kalẹ̀ mùsùlùmí ṣé wọ́n ń ṣe mójútó islam yìí ṣé wọ́n náà ń ṣe àbó ṣe torí pé púpọ̀ nínú àwọn ọmọ mùsùlùmí lónìí àwọn ti fi ìsìláàmù tí wọ́n há para wọn ò dààmú pẹ̀lú rẹ̀ bíi ti wulẹ̀ ó kéré ma ní tó wu kálukú ní í ṣe wọ́n ti fi ojú ọ̀nà sílẹ̀ wọ́n ti fi ojú ọ̀nà sílẹ̀ wọn ò máa ṣe ìsìláàmù mà sọ wá rò porúkọ lásán ní lọ́sọ̀ọ́ di mùsùlùmí ni bàbá mi mùsùlùmí ni bàbá mi lè máàmù ni bàbá mi àfa ńlá ni sọ̀rọ̀ pé léyìí ó gbé ọ̀dà àlùjánnà ni ọ̀tẹ́ tètè mójútó ọ̀rọ̀ ara rẹ̀ nínú tá tún gbọ́dọ̀ gbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama yi òun náà ni alḥawd àbàtà nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbàtà yìí báyìí ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn amur ibn al-aas radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam hawdi masiratu shahrin maa'uhu abyadu min al-laban wariixuhu atyabu min al-misk wakiizaanuhu. كنجوم السماء من شرب منه لا يظمأ أبدا متفق عليه ولا النبي صلى الله عليه وسلم ó ní àbàtà mi ó gùn tó ìrìn oṣù kan òró rẹ̀ ìrìn oṣù kan ni omi rẹ̀ ó sì funfun ó funfun ju wàrà lọ òórùn rẹ̀ tẹ òórùn omi àbàtà mi yìí báyìí ó dùn ó ju ti lọ́fíńdà mísíkù tí í ṣe ọba gbogbo lọ́fíńdà lọ. ẹ wá rí àwọn afe tó wà láyìíká àbàtà mi yìí báyìí wọ́n pọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ojú sámánì ẹnikẹ́ni tó bá mu nínú omi àbàtà yìí òun gbé òtún ní gbẹmọ láéláé òun gbé òtún ní gbẹmọ láéláé tó ọlọ́wọ́ bá mímu nínú omi àbàtà yìí kọ́mọ̀ léèwọ̀ fún wa. kọ́ má ṣe léèwọ̀ fún wa ǹjẹ́ jẹ́ mọ̀ pé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe kó tó bá dijọ́ gbẹ̀ndà nínú àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n máa bọ̀ láti wá mu nínú omi àbàtà yìí tánàbí sallallahu alayhi wa sallam sọ yìí pé àwọn èèyàn ni àwọn èèyàn ni fi lẹ̀ wá mu nínú omi táwọn ó sì máa sọ pé rárá o àwọn eléyìí ọ̀ máa ń tí wọ́n dánwò lẹ́yìn rẹ̀ ọ̀ ma ń tí wọ́n dánwò lẹ́yìn rẹ̀ wọn rò pé ń ọ àmàlẹ́kà ló ń sọ fún anabi sallallahu alaihi pé ọ̀ máa ń tí wọ́n dánwò lẹ́yìn rẹ̀ tí wọ́n sọ anabi sallallahu alaihi ọ̀ máa ń tí ń lọ́nà gbèsè ayé rẹ̀ anabi yàtọ̀ sọlọ anabi ọ̀ ma ń lójú ayé rẹ̀ ṣé lẹ́yìn ìgbà tó wá kú kò ṣe má ìgbà kan ló fi jẹ́ mùsùlùmí kò se ìsìláàmù kù irú àwọn eléyìí àwọn ò lè rí mu nínú omi yẹn bákan náà àwọn aládàádáálẹ̀ tó yẹ pé àdádáálẹ̀ náà ní kùlàlà oríṣiríṣi nǹkan ni wọ́n ń dálẹ̀ tí wọ́n ń lẹ̀ mẹ́sìn lára tẹ́sìn ń ta dànù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n tún fi tipátipá wá bẹ́sìn láwọn nǹkan tó pé ọlọ́wọ́n ọba kò sí lára ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn ẹni tó ń eléyìí náà wọ́n lé wọn ní níbi àti déètì omi àbàtà anabi wa muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá ti ṣe wá ga sí nínú àdádálẹ̀ bẹ́ẹ̀ ni líle tí ó ga púpọ̀ gbogbo àwọn eléyẹn nínú àwọn ẹni tó yí ẹ̀sìn ọlọ́run bá padà tí wọ́n ń pa lójúdà lójoojúmọ́ àwọn àṣebàjẹ́ tó ṣe pé bí wọ́n ti ṣe wú ẹ̀sìn Islam làwọn ń wá gbogbo gbà àtàáké àtàáké àti àdálọ́wà lọ́wọ́ wọn tí wọ́n fi fẹ́ wú islam tégbòtégbò gbogbo àwọn eléyìí wọn ò ní rọ́nà dé di àbàtà anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ ṣọ́ra fún àdádálẹ̀ o àdádálẹ̀ ni wọ́n sì ń gbé lárugẹ lójoojúmọ́ yìí báyìí o wọ́n ń dá alẹ̀ ní gbogbo gbà oní bàbá ṣe wù ọ́ ló lè ṣe ẹnìkan ò sì lè mú ọ gan pẹ̀lú ẹnìkan ọba lè mú nínú àwọn èèyàn pé òun ló ṣe wá jájà bọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ eléyìí ó kù sọ́wọ́ rẹ̀ kọ́ wa ọmọ bó sì dàbí ọgbọ́n ọ̀nà tó gbà jàjà bọ́lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm ẹ̀yin bàbá àti màmá tẹ̀yin jẹ́ mùsùlùmí tó sì dùn mọ́ yín pé ẹ jẹ́ mùsùlùmí gbogbo àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ òun náà nìkan tí ò bá ti sí lára ẹ̀sìn tẹ́lẹ̀ náà káwa fẹ́ sọ mẹ́sìn lára ká má jẹ́ni tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ torí ṣíṣe bẹ́ẹ̀ àkóbá ńlá ní ìfà fún yàn kéje ọ̀rọ̀ náà lọ́la yìí kéje kéyàn ọ̀rọ̀ náà lọ́lọ́ la al-qiyama nínú àwọn nǹkan tó tún yẹ ká mójútó ká mà nípa rẹ̀ nípa òun náà ni ash-shafa'a eléyìí tí yóò wáyé níjọ́ àgbéǹde al-qiyama òun náà ni kéèyàn ó ẹlòmíì láǹfààní kéèyàn ṣe ẹlòmíì láǹfààní nípa bíbá tọrọ dáadáa onìkan ló ń dá tọrọ dáadáa yín ẹnìkan tó wá kún ìtumọ̀ àṣàfáà ni nítorí pé ń bẹ̀ yẹn a rí i pé àṣàfáà látara àṣẹfẹ̀ àṣẹfẹ̀ òun ní nǹkan méjì àbí mẹ́rin àbí mẹ́fà àbí mẹ́jọ àbí gbogbo nǹkan tó ṣe pín fún méjì láì pé nǹkan ọ dàbí ìgbà tẹ́ni tí ń tọrọ òun ló ń dá tọrọ tẹ́lẹ̀ ìwọ ti wá kun ní ìsìn ẹni ń tọrọ ti di méjì ìtọrọ àǹfààní fọmọlà kejì eléyìí là ń pè ní aṣẹfàá a sì máa ń pè òdodo òun náà ní ìṣìpẹ̀ ntí ó wáyé tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹndẹ alqiyama ṣùgbọ́n ní àwọn májẹ̀mú táwọn májẹ̀mú yóò bá pé kò sí yẹn ti ṣe lè rí ìṣìpẹ̀ níjọ́ gbẹndẹ alqiyama. nínú àwọn májẹ̀mú yìí òun náà ní pé ash-shafa'atu la takunu illa bi idhnillahi ta'ala wa ridahu 'anil mashfu'i lahu àwọn májẹ̀mú méjì gbọ́dọ̀ pè sára ìsìpẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní ìyọ̀ǹda ọlọ́ kọ́lọ̀ wọn yọ̀ǹda fẹ́ni tí ó ṣìpẹ̀ pé kó ṣìpẹ̀ ètò túmọ̀ sí pé láì jẹ́ pé Ọlọ́run yọ̀ǹda fẹ́nìkan ẹni tí ó ṣìpẹ̀ fẹ́nìkan ò sí o ẹlẹ́ẹ̀kejì nínú àwọn májẹ̀mú òun náà ni kọ́lọ̀ wọn yọ́nú sẹ́ni tá a fẹ́ fún sẹ́ni tá a fẹ́ fún tá a bá ti rí májàmú méjì yìí báyìí ó yìí pé ìṣìpẹ̀ ó wáyé ó túmọ̀ sí yìí pé mo lè sọ mo lè wí kò lè ṣẹlẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alqiyama ò ní sọ̀rọ̀ àfi pẹ̀lú yọ̀ǹda à ń tiẹ̀ bá ni bákan ẹni tá a fẹ́ ṣìpẹ̀ fún ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tọ́lọ́ ń yọ́nú sí pé ká ṣìpẹ̀ fún torí ẹ̀ a sì máa yí pé kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run yọ́nú sí pé kí wọ́n ṣìpẹ̀ fún nítorí pé èèyàn jọ tọ́lọ̀ èèyàn kìí ṣe tọ́lọ̀ ọ̀há lọ́lọ́run yọ́nú pé kí wọ́n ṣìpẹ̀ fún ṣìpẹ̀ fún ọbẹ̀ báwo wọn à ní ṣìpẹ̀ fún ẹ̀ torí ẹ̀ eléyìí jẹ́ báwọn. wáyé o nígbà tá a ti wá rí i pé ọ̀rọ̀ nípa àṣìpẹ̀ là ń sọ yìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ṣìnà ní ìsìn tí wọ́n fẹ̀sìn sílẹ̀ tí wọ́n fẹ̀sìn ṣeré àbẹ́ni tó jẹ́ pé ojú ọ̀nà míì ló ti ẹ̀gbà tó yàtọ̀ síta nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam in tó lé kálukú débi tó bára rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ní pé ibẹ̀ lòun ó ti tètè rí ìsìpẹ̀ ibẹ̀ lòun ó ti tètè rí ìsìpẹ̀ ẹ sì máa rí oníkálukú ó lè máa lẹ fọ́tò ẹnìkan mọ́lé kó lẹ̀ má ra mọ́tò kó lẹ̀ má ra maṣíìnì kó lẹ̀ má gbáàyà lórúkọ pé àwọn ẹni tó sì òun àwọn ẹni tó sì òun tọ wọn sì òun tó ń ti pé òun o bó jọ ṣe jọ́daràn tó bó jálá ìdá tó òun gbàgbọ́ yìí pé táwọn eléyìí bá ti sìpẹ́ fóun òun ọ̀rọ̀ òun ọ̀rọ̀ so ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nu tí kálukú fi ń se ti ń se ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nu wa ó ní tí ó níjọ́ ṣùgbọ́n yóò ní sàdédé àfi pẹ̀lú àwọn májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ní ó túmọ̀ sí pé ẹni tí ó sì pẹ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ó ń ṣètọ́ náà ẹlẹ́ẹ̀kejì ńgbà tó sì jẹ́ pé lápèjúwe ẹni tí ìwọ ní ìsìn tó ń wò pé ó sì pẹ̀ fún ọ ń gàn ọ̀dọ́ ọmọ ń gàn orí ọrí kò sí tí ó fi ọ́ ṣe tó ó tún wá lọ jẹ́ ẹni tí ìṣètọ́ lọ tó lọ́lọ́ ó sì wá yọ̀ǹda fún ibi kan máa sì pẹ̀ fún ọ bí kọjá pé aládàádáálẹ̀ kan ni lòun pé ó sì pẹ̀ fún ọjọ́ gbẹ̀ǹdà kìyàmù bó lọ́lọ́run ó sì wá yọ̀ǹda fún wípé kó sì pẹ̀ fún ọ ọlọ́run ọba tó sì kásà dáadáalẹ̀ nínú ẹ̀sìn òun léèwọ̀ bóòlù sì wá jẹ́pálá dáadáalẹ̀ ìní ọ̀ wá yọ̀ǹda fún pé kó máa sì pẹ̀ fún ọ sórí kó ti yẹ kó kí sọ̀rọ̀ ara rẹ tipẹ́ ó ti yẹ kó kí sọ̀rọ̀ ara rẹ tipẹ́ bákan náà ọlọ́run kó tó di pé yọ gbà kí wọ́n tún sì pẹ̀ fún ọ yìí yọ jẹ́ ipò tún yọnu síwọ̀ tí wọ́n fẹ́ sì pẹ̀ fún náà ìwọ nìsín wọn fẹ̀sìn ọlọ́run ṣeré ọ̀kẹ̀sìn ọlọ́run ọba kún kankan wọ́n ń pè ọ́ sí lójoojúmọ́ òun fetí pàlàbà rẹ̀ ni orí bẹ́ẹ̀ náà ló sì wà tó fi kú tó fi lé ayé sílẹ̀ so wá rò pọ́ rọrùn kọ́lọ́wọ́n bọ́ wá jẹ́ pọ́ yọ́nú sí pé kí wọ́n sì fúnrù rẹ̀ àà ajẹ́ pé gbogbo òfin tọ́lọ́run ṣe pé ẹ sìn ẹ má tako tèmi ẹ tẹ̀lé tànábì mi sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀rọ̀ òun nítumànù ó túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀rọ̀ òun nítumànù kálà wàhásà káwá pọ̀rọ̀ ọlọ́run bò nítumà kò lè rí bẹ́ẹ̀ láéláé torí ẹja amójútó ọ̀rọ̀ ara wa ẹja amójútó ọ̀rọ̀ ara wa láàrin ká máa tiẹ̀ wá ìsìnkú àti ká ara wa ewoga gan lọ́jà jù kó ara rẹ ni nítorí pé tó bá mójútó ara rẹ tó sin náà bó ti tó àti bó ti yẹ tó tẹ̀lé tànàbà tó fi rẹ pẹ̀lú ògo ọ sí ìsìnkú àmọ́ ọwọ́ adéńjọ́ gbé nígbà kìyàmà ọwọ́ anlẹ́ nìkan ká pé ah, wọ́n ló ṣìpẹ̀ fún ṣìpẹ̀ báwo sẹ́ni tó ní kálukú ò ti rójú tu tara rẹ̀ ni ọmọ ṣìpẹ̀ fún ta ni. ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá sọ nínú Suratul Najm aya kẹrìndínlọ́gbọ̀n ó ní wa kam min malakin fi samawati la tughni shafa'atuhum shay'an illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda. torí ẹlòmíì ó lè máa yín mú pé ẹ ti gbọ́ nǹkan wọn ni ah, orúkọ àtọ́lọ́mọba tó yọ̀ ń dáná fẹ́ni tí ó sì pẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ pọ́ yọ́nú sẹ́ni tí wọ́n sì pẹ̀ fún níbo lélẹ́yìn wà níbi tọ́wọ́ àná lọ́gbọ́n yẹn nínú Suratul Najm àyà kẹrìndínlọ́gbọ̀n ọlọ́ni wa kam min malakin fis samawat mélòó mélòó làwọn màlẹ́gà ti ń bẹnu àwọn sẹ́mà la tughni shafa'atuhum àyàfi lẹ́yìn ìgbà tọ́lọ́run bá yọ̀ǹda fẹ́ni tó fẹ́ pé kó ṣìpẹ̀ tó sì yọ́nú sẹ́ni tí wọ́n ṣìpẹ̀ fún ìgbà náà ní ṣìpẹ̀ tó lè wúlò lọ́la gbẹ̀ǹdà kìyàmù torí ẹ̀ mójútẹ́sìn rẹ̀ má fẹ̀sìn rẹ̀ ṣeré má tara rẹ̀ jẹ má tara rẹ̀ jẹ ẹni tó ń pé yóò ṣìpẹ̀ fún yóò ṣìpẹ̀ fún ńbò ló ń ti rọ́nà lọ tó bá láwọn anábì ọlọ́run tó sì pé àdéhùn ọlọ́run bá ti síwájú wípé ọmọ àlìjánnà ẹlòmíì tó yàtọ̀ sáwọn anábì ọlọ́run tó sì yàtọ̀ sẹ́ni tá anábì sallallahu alaihi wasallam ti pè lọ́mọ àlìjánà àbọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ṣàfihàn pọ́mọ àlìjánà ni wọn níbo ni níbo làwọn ti ní garanti ibi táwọn ọwọ́ àtẹ̀mí àtiwọ́ talẹ́ni náà nínú wa tọ́mọ ibi tóun ọwọ́ ẹ bá ń bẹ́ lọ́n kó sí wa lọ́mọ àlìjánà ni talẹ́ni náà tó lè fọwọ́ sọ̀yà pọ́mọ àlìjánà lò kò sí à ń bẹ lọ́ọ̀ni kọ́ lọ́mọ aná kó sí lọ́mọ àlùjànnà bó wa ni irú mi àti irú rẹ náà tó jẹ́ pé gbogbo wa náà pátápátá kò sẹ́ni tó mọ ibi tó lọ́wọ́ bọ́ sọ̀n kọ́ lọ́wọ́ sọ wá sí ibi tó da ọ́ wa lọ́ máa dirú wọn mú ọ́ wa ni ilé yìí ni ọ́ gbọ́ ọlẹ̀ yọ́ gbọ́ ọlẹ̀ báwo tó náà mọ ibi tó ń lọ ni tó ọmọ ti ń ṣẹlẹ̀ sí ètò ti kú nínú wọn nù sàárè nìsín tí bá ti sọ̀rọ̀ nípa ìyá sàárè ìsíwájú ọmọ bẹ́ẹ̀ lómi inú wọn gan ìyá sàárè ní jẹjojúmọ́ ẹ̀yin kan tó wà lọ kóra yín jọ ẹ wá sọ pé ọ̀lẹ́dì mújọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù bí ẹni tí ń ta àwọn èèyàn jẹ gbígbẹ́ gbọ́wọ́ ti gbogbo yín wà wà báwo ìwọ tó ní garanti nǹkan báwo ló ṣe lè máa ṣàdéhùn gbogbo tó ń bá ti lọ yín mì lílọ tó ń bá lọ yín mì yẹn òun kàn kó yín wọ àlìjánà níjàmbá wá dénú àlìjánà tán lòun wàá pọ̀ yín lẹ̀tẹ̀ ẹ́ déèyàn ẹ dàgbà ẹ wò irọ́ lásán ẹ tán jẹ́ wọ́n sì fi ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ṣì ọ̀pọ̀lọpọ̀ lọ́nà wọ́n fi ṣì ọ̀pọ̀lọpọ̀ lọ́nà ọlọ́run anabi sallallahu alaihi wa sallam sí wa bá anabi mi ni ẹ tẹ̀lé lánàá rẹ̀ ẹ̀ sóríire ọ̀pọ̀lọpọ̀ sì máa mà wọ́n ní tànàbí ọ̀já mọ̀ kankan tẹlómìn ni wọ́n mú tẹlómìn ni wọ́n mú gbọ́ tẹlómìn ni wọ́n ń ṣe bóòlù àti wàá fẹ́ sóríire jàmáà ọdọwọ ẹja bẹ̀rù Ọlọ́run ẹja apáyọ Ọlọ́run ọba wa ìṣìpẹ̀ òdodo ni o ṣùgbọ́n ìṣìpẹ̀ ò lè ṣeéṣe àfi pẹ̀lú májẹ̀mú méjì ẹja tó rárá létí nípa àwọn májẹ̀mú méjèèjì alákọ̀ọ́kọ́ òun náà ni idnullahi ìyọ̀ǹda Ọlọ́run fẹ́ni tí ó ipe Ọlọ́run bá yọ̀ǹda fẹ́ni tí ó pé kó ìgbà náà ni nítorí pé tẹ́ rí yẹn Ọlọ́run ọba kì í ṣe ọlọ́run ní qul lillahi shafa'atu jami'a sọ fún wọn pé ọlọ́run ọba ló ní gbogbo òṣìpẹ̀ ọlọ́run ló ní gbogbo òṣìpẹ̀ torí ẹ̀ tí ọba yọ̀ǹda fẹ́nìkan kò sẹ́ni tó lè ṣìpẹ̀ májẹ̀mú kejì òun náà ní ridahu anil mashfu'i fi kọ́lọ̀ wọn yọ̀ǹda sẹ́ni tí wọ́n fẹ́ ṣìpẹ̀ fún pẹ̀lú májẹ̀mú bí an yakuna min ahli tawhid torí kọ́lọ̀ kó yọ̀ǹda pé kí wọ́n ṣìpẹ̀ fún ẹ ìwọ náà jọ ọ gbọ́dọ̀ jọ́sẹ̀ bọ torí ẹ̀ tó tọ́pọ̀lọpọ̀ ọmọ ẹ̀bọ mẹ́sìn tó pẹ́ bọ ẹbọ ẹbọ yìí náà ni ẹbọ ni lóríṣiríṣi àìgbọ́lọ́ngbọ́ ni lóríṣiríṣi ọlọ́wọ́n bò lè sọ pé òun yọnu pé kí wọ́n á sì pẹ̀fẹ́lẹ́ bọ̀ kò lè ṣẹlẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm torí pé ọlọ́wọ́n bá sọ pé fama tanfa'uhum shafa'atu shafi'in àwọn ẹlẹ́bọ àwọn aládàádáálẹ̀ àwọn ẹni tó jìnà sẹ́sìn ìsìnkú àwọn olùsìnkú òní wúlò fún wa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm. alhamdulilayi rabil alamin ọ̀rọ̀ ni agbọ́n a rí i pé òdodo ọ̀rọ̀ ń máa rí bákanbákan lára a sì rí pé òdodo ọ̀rọ̀ là ń gbọ́ níléeṣẹ́ ayé kò tọ́ àríkọ́ jọra wọn àyàfi ká fi sùúrù ká fi gba òdodo torí pé téèyàn bá lè fi sùúrù gba òdodo kó má jẹ́ pé yóò abara rẹ̀ níbi tí kò ní ìtumọ̀ lọ́la àlìkíyàmọ̀ kọ́ ló má jẹ́ abara wa níbi tí kò ní dùn mọ́ wa ní ọ̀la àlìkíyàmọ̀ àtèmi àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa gẹ́gẹ́ ìbéèrè tí ó wà níwájú wa òun náà rí i pé wọ́n ní pé lánàá nígbà tí ẹ mẹ́nubà fún wa nípa wípé àwọn èèyàn ò fi ọwọ́ ọ̀tún gba ìwé ìṣirò wọn lọ́la àlìkíyàmọ̀ wọ́n wá béèrè pé tó ká ẹni tí jàǹbá ṣe lápá ilé ayé tó yẹ pé apá ọ̀tún rẹ̀ ó gé látara jàǹbá báwo ló sì fẹ́ gba ìwé iṣẹ́ tiẹ̀ ní ọ̀la àdìkẹ́wọ̀n. ìyẹn tọ́lọ̀ ń bá kọ pọ́wọ́ ọ̀tún ni ó fi gbà náà àkọ́kọ́ náà tó bá jọ̀gbọ́n dàlùkìyàmà gbogbo àwọn àléébù tí ń bẹ lára àwọn èèyàn eléyìí tó ṣe wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n délé ayé abẹ́ni tí wọ́n ti ẹ̀bí tàléébù tàléébù kò ní sálébù kan lára ẹnìkan tó bá jọ̀gbọ́n dàlùkìyàmà anabi sallallahu alayhi wa sallam ó sọ pé Ọlọ́run gbé wa dìde jọ̀gbọ́n dàlùkìyàmà hufatan uratan bohman ghurla wọ́n gbé wa dìde xufa láì sí bàtà lẹ́sẹ̀ wa ura ní hòhò bákan náà ghurla lẹ́ni tó ṣe pé adọ̀dọ̀ abẹ́ kálukú tún wà ń bẹ̀ ọ̀rọ̀ wọn kọlà fún mi wọ́n dábẹ́ fún mi ò tún ṣẹlẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹrin bọ́ọ̀mà lẹ́ni tó ṣe pé kò ní sálẹ̀bù kan lára wa ẹni tó gé lápá kò ní sí àìsápá fún ma jọ̀gbìn dàlùkìyàmù kọ́dà ẹni tí wọ́n bulà sí lẹ́ẹ̀kẹ́ kò ní sílà lẹ́ẹ̀kẹ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. alhamdulilayi lẹ́ẹ̀kejì wọ́n sọ wípé nígbà tẹ́ mẹ́nubà fún wa nísìn ẹ jẹ́ kó yé wa wípé tó bá di níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà wípé àná sàsáláwo ní àbàtà kan tó jẹ́ pé wọ́n mọ fáwọn èèyàn mu nínú omi àbàtà náà wọ́n lẹ́yà mẹ́nubà àwọn tí wọn ò ní mú bí omi náà lẹ́lẹ̀ ní tí ó jẹ́ pé kò jẹ́ mùsùlùmí àtẹni tó jẹ́ pé ó ń ṣe àdádálẹ̀ wọ́n á ní ṣe bí omi nìkan ní láǹfààní láti mu sólè wọ ṣe yọ wà lìjẹ́ náà eléyìí àmì ńlá ni lórí pé kò ní rọ́nà gbégbá kò sálìjánà fún un kò sálìjánà fún un ọ̀dà bí ẹni tó ní ẹ ah, tí wọ́n bá fi mí sálìjánà bí ẹni kí n lọ wá orí pápá kan máa najú ń tèmi ni ah, àbáka méjì ni ẹni tí ò bá ti wà àlìjánà iná náà ní ọwọ́ ọlọ́run dákun má sì wá lọ́ọ́ máa ná. alhamdulillah ẹlẹ́ẹ̀kẹta torí àsìkò wa kásáré ti jó mọ́ pàápàá wọ́n sọ wípé ẹni tó bá ṣèṣì pààyàn ń kọ́ tiẹ̀ wípé sọ́lọ́ ẹ̀jẹ̀ oúnjẹ náà lọ́wọ́ rẹ̀ lọ́la àlìkẹ́ ọmọ. ẹni tó bá ṣẹ̀ṣì pààyàn bí ẹni tó ṣe é pé àgbọ̀nrín lórí ló yin ń bà ṣùgbọ́n nígbà tó yin àgbọ̀nrín ń bà lọ́ba gbọ́ tẹ́nìkan ṣe oró èèyàn bá kú èèyàn kú kalẹ̀ tọ́ irú eléyìn ẹni tí ó ṣẹlẹ̀ ní ọ̀gbìn alkiyama látàyé ń bì yóò san owó ẹ̀mí ilé ìta ń pè ní díyà yóò sì ṣe kàfàrà ìtaràn eléyìí tó ṣe pọ́kàn nínú rẹ̀ oníkọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú tí ọ̀bà rẹ̀ rú bọ́kùn lọ́rùn rẹ̀ yóò ṣe ṣèyàmù oṣù méjì gbáko ní tẹ̀léǹtẹ̀lé láì jẹ́ kọjá eléyìí ti ìpẹ̀sẹ̀ rẹ̀ fún un wọn ò ní bi mọ́ tó bá jọjọ gbẹndà òkèèyà. tó alhamdulilayi rabil alamin ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wa kí ọlọ́ba kí ó bá wa san wọ́n ní ẹ̀sùn olóore láyé àti ní ọ̀la àlìkíyàmọ̀ àti gbogbo àwa tí à ń gbọ́ wọn náà a rí i pé ọ̀rọ̀ yìí ọjọ́ nǹkan tí ọjọ́ tí èèyàn gbọ́dọ̀ wòye sí kéèyàn kíyè sára lórí rẹ̀ ká má jẹni tí ọmọ ṣe àdádálẹ̀ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jẹni tó lójú kòrò àti ṣẹ̀sìn ló jẹ́ kí wọ́n wá bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n ibi táwọn èèyàn ń gbé wọn lọ yóò mọ jẹ́ ìyàlẹ́nu pé àdádálẹ̀ lọ́tún àdádálẹ̀ ló sì ni wọ́n tó kó sínú káwa náà ká gbìyànjú ká kíyè sára ká mọ̀ jẹ́ni tí ó sì àwọn èèyàn lọ́nà torí tó bá nílò àlìkíámọ̀ ká má bàa bọ́ sí abẹ́ ìyàtọ̀ lágbára ká tó mọ̀ jẹ́ tẹlómìn mọ́ ọlọ́ọ̀ba ìwọlọ́ba tí a bẹ̀ a sì dúpẹ́ fún a dúpẹ́ fún ọ lórí ọ̀rọ̀ tòní tó ṣe nírọ̀rùn fún àwọn olùmọ̀ wa tí kó wá jẹ́ kí a rí wọn pẹ́ látàrí dáadáa ẹ jẹ́ àpàdé àwọn olùmọ̀ wa yìí ní dédé àsìkò yìí náà ní ọ̀la kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún ẹnì wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.